má dúró kí láńlọ́ọ̀dù fi ọ́ ṣẹ̀sìn kó o tó di onílé ara rẹ nítorí náà ra plot ilẹ̀ méjì kí o sì gba ẹyọ kan I lọ́fẹ̀ẹ́ ní Orísun Estate ìfarabandẹ̀ yìí wà láti ṣàjọyọ̀ ọdún àjíǹde pẹ̀lú àwọn oníbàárà wa àti àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ Orísun Estate Insta promo la pè é bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹrin on the first of April sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún fifteenth of May two thousand and nineteen kílẹ̀ wá dúró de ẹ lè ra ilẹ̀ yín síbikíbi níbi tí ilẹ̀ Orísun Estate bá wà ibẹ̀ jùlẹ̀. one point eight million naira ìbẹ̀jú lẹ́kì phase three one point two million naira kùjẹ́ phase one two point five million naira kùjẹ́ phase two one million naira kùjẹ́ phase three eight hundred thousand naira àgbọ̀wọ́ ìkòròdú one million naira ṣìmáwá phase one one million naira ṣìmáwá phase two seven hundred thousand naira akínyẹ̀lẹ̀ ìbàdàn six hundred thousand naira ìbògùn ifọ̀ five hundred thousand naira ẹ̀dẹ́ òṣogbo five hundred thousand naira abẹ́òkúta phase two three hundred thousand thousand naira ẹ̀yẹ́ kọrin lọ́rí three fifty thousand naira ẹ̀pẹ́ seven hundred thousand naira mọ̀wé one point five million naira àkúrẹ́ five hundred thousand naira kẹjọlá ṣàgámù interchange three hundred thousand naira ní o pápá láǹtó ìtòrí three hundred thousand naira kẹjọlá iléṣà three fifty thousand naira. ètò Orísun tẹlifíṣàn ní King Builder Limited àti Affordable Homes ló ṣètò àtikọ́.